pé common letter láti gbà yẹn níbi ìsàká o ìpín ẹlẹ́ẹ̀kejì náà nínú àwọn ìpín ẹlẹ́kọ̀ọ́ láti gbà níbi ìsàká. ìrìn ẹlẹ́ẹ̀kẹta alẹ́ àrùn àlẹ́yà àwọn tí ń ṣiṣẹ́ lórí ìsàká akitiyan mẹ́ta oníyàmẹ́sì wọ́n gba ìsàká wọ́n tọ́jú rẹ̀ lẹ́yìn méjèèjì iṣẹ́ kẹta ni pé àwọn wà pín fáwọn tí wọn bá lẹ́tọ̀ọ́ láti gbà nílé zaka ní ìbámu sí ọ̀rọ̀ náà ọba ọ̀rọ̀ jíjẹ́ náà ọba tó sọ pé khud min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha gbà zaka lọ́wọ́ àwọn olówó lọ́wọ́ àwọn ọlọ́rọ̀ lọ́wọ́ àwọn ọlọ́rọ̀ lọ́wọ́ àwọn ọlọ́lá ọba tí ń gbà tán wọ́n máa dá padà fáwọn aláìní ìlú iṣẹ́ ti kó zakati yọ ọjọ́ ìmọ̀ ẹlẹ́ẹ̀kẹta ní àwọn tí ọmọ zaka aṣọ ní àlàyé pé ẹ má torí tó ń ṣiṣẹ́ lórí àti gba zaka ní tòótọ́ ṣùgbọ́n ìjọba ti ń fún lówó oṣù pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ọmọ ẹ̀ṣẹ̀ fúnjọba ni pé zaka lọ́ọ́ mọ̀ gbà wá eléyìí ò ní lẹ́tọ̀ọ́ láti gbà níbi zaka o ṣùgbọ́n ìjọba ti pé ó ń ṣiṣẹ́ zaka ń dí lọ́wọ́ kò jọra yóò ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ àyè bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ zakan ọkà ìjùbà irú ẹni báwọn ìran kẹta ló jẹ nínú àwọn tí wọn lẹ́tọ̀ọ́ láti gbà níbi zaka ìbá àti pé ọlọ́rọ̀ ni kọjá olówó yóò láǹfààní láti gbà níbi zaka torí kíni torí kò ní í ṣiṣẹ́ láti gba zaka jọ lọ́dọ̀ àwọn tí wọn ní owó lọ́wọ́ ìrìn ẹlẹ́ẹ̀kẹrin mílíọ̀nù sàlẹ̀kì náà ní zaka nínú àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti gbà níbi ìzàká alábàtò kò lóògùn àwọn tó ṣe pé á fún wa ní ìzàká kálíbà àjèrè ọkàn wọn ìsìláàmù rẹ̀ kò lókòónú ìsìláàmù rẹ̀ ìmánì rẹ̀ kò tó nǹkan ṣùgbọ́n àkàn áwò pé sábà ní ká fún níbi ìzàká kìí tẹ̀sí déédéé oṣù ẹ̀sìn yẹn pé láti fi ẹ̀ǹtá ìdí ẹ̀ láti ṣe lójú ọ̀yìn láti ṣe lójú kòkòrò láti lè fà mára kọlùmọ̀ bàbá bá ní ìṣẹ̀sìn gbogbo ẹ̀ pé tabantọ́ nípa mọ̀ alábàtúkò lóògùn oríṣiríṣi ni wọ́n. bàbá wa ń sọ ní síra ìpéye kàánì nàbíyí sallallahu alayhi wa sallam yóò kàn sí al-mu'allafata qulubuhum ta'lifan lahum. àníbi a máa fún ìrìn ẹlẹ́ẹ̀kẹ́rin a fún wa níbi ìsàká láti bá àjẹrí ọkàn wọn láti lè bá òun àmàrà ìmọ̀ ìmọ̀ kó fi pé ẹni tí a fẹ́ fún zakam kọ́ ìdè lọ́jẹ́ aṣíwájú lọ́jẹ́ bàbá ogun lọ́jẹ́ tábàtẹ̀lé fún zaka tábàtẹ̀lé fún Islam àwọn tí ó bá tẹ̀sìn wọ́n pọ̀ dáadáa tí wọ́n jọ wọ Islam àmọ́ torí lẹ́yìn àmọ́ fún ní zaka àyẹ̀bẹ̀ tí ẹ̀kọ́ ẹni burúkú lẹ́ni o àkọ́kọ́ láti yí àwọn láti yí àwọn mùsùlùmí lágbègbè àná ìwé ẹni bá ní a máa fún ní zaka látàrí kíni yóò já káfù sàrẹ́yìn a sì máa ń ka wípé tọ̀ aburú ti ń ṣe fún ìsìláàmù àti fẹ́sì ìsìláàmù kọ́mọ̀bà àtàbúrú mọ́ wọn a ní zaka àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ yóò bí a sì yá sí yìí kó gbọ́dọ̀ èèyàn níhìn wọ́n fún ní zaka tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀sẹ̀ islam ìmọ̀ ìmánì rẹ̀ kò lọ́kọ́nú ìmánì rẹ̀ kò lágbára tọ́ba rúwé ìgbàgbọ́ rẹ̀ lè padà lọ́kọ́nú wọn a máa torí ẹ̀sìn náà ní zaka àwọn yóò ń gbà àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ wọ́n fún ní zaka látàrí pé kó lè bàa jẹ pé yàtàwá ìlà jìbá yàtà zakat ní kọ́ọ̀mì kó lè bá a láǹfààní láti máa bá ní gba zaka wá lọ́dọ̀ àwọn ìjọ rẹ̀ fàyídà làmìíràn sọ fàyídà òòlà yìí lè zaka lẹ́yìn tó ti pé níwọ̀n ọ̀bà fọ́nù zaka ó ṣeé ṣe kọjá pé zaka ti ń bẹ lọ́dọ̀ àwọn ìjọ rẹ̀ kò ní lè bá ní gbà wá bí kò ṣe pé yẹ̀mí adúlá tọ́ba bá olè tàbí bẹ́ẹ̀ kọ́ kó ní káwọn ọmọ zaka irú àwọn tí wọ́n bá jẹ́ ńláńlá báwọn tí wọ́n jẹ́ aṣíwájú láàrin ìjọ a máa fún wọn ní zaka èyí máa kó ṣe pé láti lè bá àrísọwọ́ àwọn ìjọ rẹ̀ gbà àbọ̀jẹ́ ní ibi kálíbà àlàkóńbi àbúrò rẹ̀ àbí tá a bá fún ní zaka ìmánì rẹ̀ yóò fi lókun nú tá a bá fún zaka àwọn tí wọ́n tẹ̀lé wọn ò lè láǹfààní láti ṣe ẹ̀sìn torí àwọn ìdè pàtàkì yìí wọ́n máa fún wọn ní zaka fàáwù láì sáadà tó ń fi kọ́ mi àwọn tá a kà á lẹ́yìn aṣíwájú ni wọ́n jẹ́ láàrin àwọn ìjọ wọn wàkọ́ wọn mọ̀tọ́ àrùn àwọn ìjọ wọn wọn ló ń gbọ́ sí wọn lẹ́nu àfọ mizaka tààlé ìfàǹlẹ́kọ̀ lórí ìwọ́kùnrin òbí kálíbà àfa ọ̀ka rẹ̀ àtọ́ka àwọn ìjọ rẹ̀ kálíbà àfa wọn mọ́ra bákan náà hasa yóò mọ̀nà sẹ́rọ̀ kẹ́mi wo lè bá a balẹ̀ tóbi àbúrò wọn kì í má ní wọn kó lè lágbára wàá sàyà fóònù náà fẹ́rẹ́yìn wọ́mù wàá sàyà fóònù náà fẹ́rẹ́yìn wọ́mù lọ́sẹ̀yìn kálí bá àdéhùn tó mọ̀ àfọ̀mọ́ nítorí ìgbàká ètò àfọ̀mọ́ sàhàbà sábàbọ̀ àyìnkọ́ yìí eléyìí jẹ́ okùnfà pàtàkì káfíńfà wọn yẹn ìyẹn nígbà tí ìsìláàmù tí ò sí ìlágbára tí ẹ̀sìn ìsìláàmù tí ò sí ìrẹsẹ̀ wálẹ̀ ìgbà tí ìsìláàmù tí ò sí ìlágbára tó. fọlọ́mìnà kánì ti ààyè ló máa rọ̀ ṣùgbọ́n nígbà tí ànábì jáde láyé tán àwòrán ti di àlééfà òun náà lọ sí méjì àti oṣù méjì òun náà lọ ìgbọ̀wá di àsìkò ọ̀nà tó gbogbo lásìkò ọ̀nà kọ́wé ìsìláàmù ìsìláàmù ti lágbára wàtàmẹ́kánà islam kìrẹ́sẹ̀ wálẹ̀ وصار القادة والسادة الذين في أول الإسلام يقال يقال من شرهم àwọn tí ń jẹ́ aṣíwájú fúnjọ wọn léyìí tó ṣe pé àwọn mùsùlùmí ìgbà náà wọ́n máa ń bẹ̀rù aburú ọwọ́ wọn sọ̀rọ̀ ka àjìnà àdìnà lámìlíọ̀n tọ̀. ìgbà tó máa gbé lórí tọ̀ ìsìláàmù olóòwò gbẹ́nu sọ́hùn ó kò ní ọ̀rọ̀ ìsìlámù ẹ̀yin wò lẹ́kọ́jọ síbẹ̀ kò sí ní ọ̀rọ̀ ìsìlámù náà o ẹnì kankan náà ń tà fún yẹn ìránkẹ́nu ọmọrùn ní wọ́ọ̀dù ilé ònà lọ́wọ́ sùlhánì wàtàlà ọ̀nàtàrà ìsìlámù ọlọ́run ti ṣe àtìlẹ́yìn tó gbangba lẹ́yìn ìsìlámù fàmẹ́ńṣà àfàlìyọ́mẹ́ ẹ̀ ń ẹ̀ ń bá wò ọmọ ṣe ìsìlámù kìí dání ẹ bá ti ṣe ìsáàmù làwọn máa lànà wọn àlẹ́ yìí máa àlẹ́ yìí ná níta bá lẹ́tọ̀ọ́ sínú ẹ̀sìn kò náà lẹ́tọ̀ọ́ sí i àwọn tó bá jẹ́ dandan fún wa láti ṣe lábalẹ̀ ẹ̀sìn ọkọ̀ dandan fún náà láti ṣe ìyẹn jẹ́ nípa ìrìn ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti gbàgbàká ìrìn ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n fi rìn kọ́ọ̀lì a máa lo zàká láti lè bá a fi sọ ẹrú dọmọdúnrún táwọn afọ bá ń dákọ rìkọ wọn a máa ń sábà tètè dákọ mùká sábà ìyẹn ẹrú tó ṣe pé ọ̀gá rẹ̀ kọ̀wé lé lọ lọ wáyé báyìí wá láàrin ọdún kan láàrin ọdún méjì tó o bá ti sántán o dọmọdúnrún àdínú tó mùká sábà lẹ́nu àwọn ẹrú tí a ń ṣe bẹ́ẹ̀ fún nígbà yí ànábì sallallahu alaihi wa sallam ńlá tẹ̀lé bàlẹ́ rà. Barira obìnrin ni radiyallahu anha ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ńlá wọn àfa àkójọ látara Barira tó kódà ẹ̀kọ́ ń lọ ní four hundred látara tiẹ̀ nìkan nínú àwọn ẹ̀kọ́ ni pé ìbátan jẹ́ ẹrú ọ̀gá rẹ̀ kọ́ ìlú lọ iye báyìí àrùbáyìn náà ogójì àwòkìyà lọ́wọ́ wá wá tó bá ti rí olómọdé àlẹ́ ni ó bá bá màmá ayíṣà ló jẹ́ màá ní àtọ́ ìṣẹ́ màá ayíṣà ọ̀gá mi ó lọ wáyé báyìí wá kí n tán díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kí n fi tán tán ẹ ràn mí lọ́wọ́ lórí ẹ̀ màá ayíṣà wá sọ pé tọ́ tó bá jẹ́ pé gàárì ọ̀gá gbà kí n san gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan wàlíyàn wàláwù ṣùgbọ́n wàláwù dára àwọn tí wọ́n jogún kó tán nínú ọ̀pìn rẹ ìníwó àwọn ọ̀gá rẹ̀ kò sí àwọn àwọn lálẹ́rú ni àwọn náà láàní wà láwù rẹ̀ à. àlẹ́bí bẹ́ẹ̀ gbà tí bàrírà dé ní sọ́mọ̀ máyíjà ṣùgbọ́n bá àwọn òpè sí àlẹ́bí náà kọ́ bí ara sí wọn máyíjà ní ilé òjijì ọlọ́ báyìí ká àtàbáyìí ká ní ní ìwọ sanwó rẹ̀ wọ̀ṣẹ̀rẹ̀sì ìlàhùn sọ́kọ́hùn ní ẹni wàlá ìnámàlì wàlá ó lẹ́mìnì àtàkọ̀ yẹn kí jẹ́ wọn lẹ́bọ̀ sọ́kọ́hùn wọn ni wàlá ó èmi ọ̀wọ́ anyájú rẹ̀ lé kótóbà ànábi wàá gorí kótóbà lọ ọwọ́ àti àlàyé níta fẹ́ lòlù wípé dára àwọn tí a máa ń lo ẹ ìzàkà fún lábẹ́ rìkọ́ọ̀ olùmùkáfà làwọn àfa àkọ́kọ́ máa dá akọ jùlọ làfa wa nìkan bí pé wàlúrọ̀ ọ̀dùn bí alùmùkàtàbùn iṣẹ́ ń gbà lórí pẹ̀lú rìkọ́ ìlànà ẹrú tó ga wọn kọ̀wé ní alọ́wọ́ pé lọ wáyé báyìí wá láàrin ọdún báyìí tó bá ti tán tán kò ti gbẹmọ̀ lóàdì. kọ́ńdà lọ́dọ̀ àwọn afá ni pé alùmùkàtàbùn àdìdán máa bá kí alẹ́ ìṣe ẹrú ti hàn kọ̀ọ̀rọ̀ ní lọ́wọ́ ẹrú náà sì ni o lópin ìgbà tó bá kú kọ́bọ̀ tàbí five naira tí ó san gẹ́gẹ́ bí àsìkò tó bá ti kú five naira ẹrú ni ó sì náà jẹ́ tí ó sì san five naira ń tán. fọlẹ́ àmúdélẹ́dì yẹn tẹ́lẹ̀ náà sọ̀rọ̀ mùkátàbù ni ẹrú ti fi pé ọ̀rọ̀ ẹ̀mí ara rẹ̀ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ bìkánà nínú àjálẹ̀ pẹ̀lú owó kàtí ọ̀nà tọ́ba ti á sátán ثم يخلى بينه وبين الحرفة ويبدأ يختلف tọ́ba bá ti kọ̀wé lé lọ́wọ́ ọ̀gbọ́ wà á sílẹ̀ wọn náà lọ́ọ́ máa ṣiṣẹ́ lọ́ọ́ máa dáṣẹ́ ṣe lọ́ọ́ máa kówó jọ lọ́ọ́ máa ṣiṣẹ́ tó bá wù ọ́ tọ́ba ti á ń rówó wàá máa san díẹ̀ díẹ̀ wàkúndàmà hàlà náà jùlọ àǹtọ́. díra ò bá ti ń yọ lójú sámà bílò bẹ́sù bá ti ń lé iye tó bá ti rí yóò wà mọ́ bọ́gà rẹ̀ iye tí mo rí lọ́ọ́ fi rí o ó tún fi yé báyìí o. ìgbà ní ìgbà tó fẹ́ pé ẹrú ti ń kọ̀ wọ́n lọ́wọ́ ọ̀run kọ́ láyé fúnra làtà sí ilé dáàlì kàníyàn jù mí. o lè má láǹfààní owó tẹnu kọ́ máa san díẹ̀ díẹ̀ o o lè má láǹfààní láti san. àwọn dáàlì kàníkẹ́sì àbí ìpínpín ẹni wíwá o lè má rìn sàn láàrin ọdún kan torí kéde lè ájì zéèlì torí pọ́ kádàrá àárò lèkè làtìmọ̀ sọ́ọ́lẹ̀ àìbẹ̀rẹ̀ tẹ̀ kọ́ àwọn àǹfààní tí ń rí di owó kò tó nǹkan fọyìntà sọ́dọ̀ pàlọ́ yìí irú ẹrú báwọn tí wọ́n kọ̀ wílé lọ́wọ́ á mú fún níbi zaka alẹ́sẹ̀ sàrà fún wọ̀nyí rọ̀tọ̀ mìíràn zaka zaka gan tó tún jẹ́ ọ̀ràn yàn á fún fún níbẹ̀ kó ní òun lè wà lómìnira rẹ̀ kó lè bá a láǹfààní láti ṣẹ̀sìn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. ẹ ń bá ń jẹ́ ẹrú ẹ̀sìn rẹ̀ ò tí ì pé tí ó gbẹ̀mọ̀ agbára kéde ni pé kásòkò lọ sí ájìlẹ̀sì sọ́gbà rẹ̀ mo lọ sí mẹ́fà lásìkò àtọ́jẹ́rú. tọ́lọ̀ ń bá kádàrá kọ́dọ̀mọlúàbí dandan ní fún láti lọ sí ájìlẹ̀ ṣùgbọ́n tó bá kú láti ìgbà tí ń jẹ́ ẹrú ájì ètò ṣeun ó ti gbé e. mọ̀tí dandan ní fún láti lọ sí àjùmí làtọ̀ pé ẹ̀sìn ẹrú kò pé jimá kò sọ̀rọ̀ yẹn fún torí jimá kìkì ẹ máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò lọ́wọ́ èèyàn kò pọn dandan fẹ́rú láti kí torí kíni kó lè bá a láǹfààní láti ṣe xidima láti ṣe bọ̀ yìí fún ọ̀gá rẹ̀ ìdí nìyí tí wọ́n ti sọ pé jimá jimá jùlọ kí kò pọn dandan fún un afọwọ́ sọ wípé wàyàjú zulimanka ní ẹ̀ńdà zakatun kẹsíọ́rọ́tún ayẹ̀ṣẹ́rìyà rọ̀kìkan wáyọ̀n ti kù. ẹ bá ti pé zakati ẹ̀tọ́ fẹ́ yọ odindi owó gbáà ni irú ẹni báwọn ọlẹ́tọ̀ fún un kò sí ntọ́kọ̀ fún un kò sí ntọ́hánà fún un láti mú owó kó fi ra odidi ẹrú tọ́bàrà tán wáyọ̀n ti kù kó wá sọ di ọmọlúàbí. لأن هذا من الرقاب torí pé nítorí ṣe náà lára pé ẹrú tó ti wà ní ògbèkùn ọ̀là kóònù òwò nínú kóònù kóònù kóònù ọ̀là kóònù ibi bọ́kùn ẹrú kò lọ́rùn rẹ̀ lára ẹ̀ náà lọ́wọ́ o èyí ń jẹ́ ìran ẹlẹ́ẹ̀karùn nínú àwọn tí wọ́n láti gba zaka sáǹdẹ̀ o ẹnìkíní aláìní rárá ẹnìkejì aláìní tó. ẹnì kẹta àwọn tí ń ṣiṣẹ́ lórí àti kó zakat jọ ẹnì kẹrin onímọ̀ alábàtò kò lóògùn àwọn tó ṣe pé á fún ọ ní zaka látàrí kálíbà jèrè ọkàn wọn kálíbà kún amára wọn ìṣẹ́sìn tó nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kálíbà láǹfààní láti ṣẹ̀sìn. ìkarùn-ún ni làwọn tí ń bẹ lóko ẹrú bóyá ẹrú tọ́gà rẹ̀ tọkọ̀wé lé lọ́wọ́ iye báyìí lọ́wọ́ wá ọba tí wá dé oṣù dọ̀mọdọ́ àmọ́ fáwọn eléyìí náà níbi gàgà táwọn obìnrin ń gbọ́. ìrìn ẹlẹ́ẹ̀kẹfà aligọ́rìmù ńlá àwọn tí wọ́n jẹ gbèsè tọ́rùn tábà ń sọ nípa àwọn tí wọ́n jẹ gbèsè oríṣi méjì ni wọ́n. kálí ẹnu. ìran ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti gbà níbi zaka ó ní aligọ́rìmọ́nù sábà sọ nípa gọ̀ọ̀rìmán ni làwọn tó ṣe wípé wọ́n jẹ gbèsè gbèsè yìí oríṣi méjì ni ìmọ̀ àkóso pé ìsàdáàna lè náfì yìí wọlé hajati ọ̀yàwó fún bùkátà kan àbómi lè tọ́fẹ́ gbọ́ sábà sọ nípa gbèsè tọ́fẹ́ bùkátà tọ́fẹ́ gbọ́ kì í ṣe ń tọ́fẹ́ sòkú àná là ń o kìí ṣe tó ṣe pé fúnra rẹ̀ ń lọ́bọ̀ ara rẹ̀ kọ́ lọ́bọ̀lọ́bọ̀ o eléyìí kọ́ o ọ̀rọ̀ àjà láwọn ìlà péjú o bí ṣe rà láwọn yìí ọba yìí ti tàtàn yóò lọ dá owó padà fáwọn tọrọ ọjà àwìn lọ rẹ̀ lọ́ba rà gbèsè bá sọ̀yọ̀ tìrú ẹni báwọn á fún ní zaka kódà àtà wípé kàánà yóò ń ṣe kọ̀ wàyí kàrìmù wàyí fàáìmù kódà kó ṣe pé tóun bó ṣe jẹ gbèsè sọ́hún tí ò sí ìsáhùn ó tún náwó sẹ́sì ó tún fáwọn èèyàn ló ń jẹjẹ ó tún dáṣọ sí alọ́rùn jẹ́ta aṣọ tí ń dá sí alọ́rùn gan-an àbẹ́ ètò ìgangan wọ̀ fáfẹ́rò fìyàwó àwọn aṣọ tó ṣe wípé ó jìnnà lóko wọ̀nyẹ́rù kàrò fáfẹ́rò fìyàrọ́ọ̀tì kódà kó tó máa fọkọ̀ fẹsẹ̀ rìn àtàwọn tó tún jọ báyìí náà ṣùgbọ́n tuntun bó ṣe ń jẹ sí mo ti ń fọ̀ràn ló ń jẹ ẹ̀rọ kàmẹ́tì àlẹ́ ìdò yóò nù ẹ̀mẹ́yẹ gbèsè burúkú ló ti síjọ sí lọ́rùn fọlọ́nìyẹ stefan wàfà àhà ṣùgbọ́n ò lágbára láti sán irú ẹni báyìí náà mínà gọ̀ọ̀rì mínà ni o lára àwọn táàkà kò ń gọ́ọ́rì òun gbèsè lára wọn lọ́wọ́ o afa wa sọ pé wa ma'a dhalika yurshad li annahu la yahillu lahu hadha al-isra' ma dama annahu madinun ṣùgbọ́n wọ́n ní báwọn àkíyèsí àkọ́kọ́ tá ọ̀kọ́ pè fún ni pé nígbà tó ń jẹ gbèdéke tó báyìí sọ̀rọ̀ irú ẹ̀ kí máa tún lorú ọkọ̀ yìí irú ẹ̀ kí máa ra owó afọ́ ńláńlá báyìí ẹnfẹ yẹn wọn máa fún lóúnjẹ ìwọ náà máa wùlẹ̀ fún ọ fún yà lóúnjẹ jẹ náà ẹni pé a pè lákìyèsí síbà ń gbọ́ yẹ kó o ti jẹ gbèsè ọba ti ẹ̀sán gbèsè sí ń bẹ lọ́rùn rẹ tán dáadáa tó máa ṣe wàá máa ṣe lọ. wàá náà lẹ́yìn àyà àrùsàlà ìbẹ̀rọ̀ ìdè mẹ́tì a tún wá sọ ń gbẹ́tọ̀ torí èso ṣe ọlọ́run lè bí ọ léèrè ń parẹ́ o ṣùgbọ́n ìtọ́lọ́run ó bí ọ léèrè tó lè ṣàkóbá fún ọ tó o fi lè má rí kí ọlọ́run tó o bá kú láì sí ìsán gbèsè ni o yá tètè wá bó ló fi máa wọ́ máṣẹ̀ má gbogbo ara fún olùgbèsè tó jẹ hátà là yẹ́bùkọ mùtọ́ lábàm lè ṣòkó kìnnà tó o sì mórí bọ́ tó o fi dẹ́n tó ṣe wípé ọ̀bọ̀ kú olóko pé àwọn èèyàn sá máa wọ pípọ̀ lámà nígbà ìlà tó wá wá o tilẹ̀ tó ilé iná tó wá fún à ọmọ ìdí alówó ni o gbọ̀ntì òṣìṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam tó sọ ó ní man akhadha amwala an-nasi yuridu ada'aha adallahu anhu ẹ̀ ń bá gbowó lọ́wọ́ àwọn èèyàn ọ̀yáwó lẹ́wọ́ àwọn èèyàn láyìn àpé pẹ̀lú ògùn ọlọ́run tí bá ti fowó ìṣòwò tí bá ti bóde pàdé pẹ̀lú ògùn ọlọ́run ń sanwó tí mo jẹ ẹ bá ní lámìyẹn bá ń pe ìyáwó àdánlọ́wọ́ àni ọlọ́run ọba tán ṣùgbọ́n wàá mẹ́rin àkàdà ha ẹ gbowó lọ́wọ́ èèyàn ọ̀yáwó lọ́wọ́ èèyàn yóò rí ìlú ìtìláfà owó lé ti kàlòkàlò ń wò ní sàn ẹ̀sán lọ́wọ́ ọlọ́run àtìláfà lọ torí àníyàn wọ́n bá fẹ́ sàn ọlọ́run yọrí sàn. njọba fẹ́ san lọ́mọ rẹ̀ kọ́ síìkì lọ́kadà ọgbà lọ́kọ̀ ọgbà tí ọlọ́ náwó sọ sí tù ẹni pé àníyàn ó ṣe pàtàkì lórí gbogbo tí yàn bá ń ṣe. wàkàtí káàní nàbí yìí sallallahu alayhi wa sallam yanha ani dayn òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam ó kìlọ̀ jẹ́ tí máa ń kọ̀ fáwọn tàbí pé ẹ má tọrùn gbọ́ kìlọ̀ fẹ́ máa yáwó sí ìyẹn ni pé à ń yẹ sẹ́gbìnà ìsàn ìlà àlùdọ̀rùra bọ́ọ̀bà yáwó jọjọ pé o ti sún kàngéré lójó yáwó tẹ́lẹ̀ tí máa ń yáwó ojú ẹ̀ máa rí o ẹ kọ́kọ́ tú àṣírí ara yín mú bẹ́ẹ̀ bá tú kọ́jọ́ ní o kẹ́ńtọ́ bá yọ fún ọ̀yẹ̀ kí ni òye lè lówó mọ̀tí ọba ti jẹ́ yín o lọ́kàfẹ́ tí gbàgbé lájà ni sọ̀rọ̀ yóò máa padà sílẹ̀ pé lábẹ́ àmọ́ ìdí tí gbogbo àtẹlé mi bọ̀ tán kò sì padà yá ló ń bọ̀ ìdí mi tó jẹ́ káwọn tó sọ pé káàní yá mi ha àmì dẹ́yìn tó bá yáwó rí pé o ti sọ́kàn gírí pátápátá kó tó di pọ̀ yáwó. hátà ìnáwó káàní láàyè fọ́dọ̀ lọ́nà yìí ibi tí ànábì tó mú ọ̀rọ̀ gbèsè tó mú lọ́kàn kọ́ńdọ̀ tí ọlọ́run ò tí ì pèsè àwọn ọrọ̀ ogun fànàbì tó tẹ́lá gbèrú padà ní ìdílé pọ̀ eré òbí tí ọlọ́run bá ní kírun ti la àkọ́kọ́ béèrè tó béèrè ni pé ǹjọ́ jẹ gbèsè ọ̀run tàbí tẹ́lá lọ́jọ́ gbèsè ànábì ò ní kírun ti la ìtẹ́wò ni pé fẹ́lú hàdà sọ èdè kan sóbi tí ìsàlẹ̀ kò sí lẹ́wọ̀ ànábì ò ní tọ́ ẹ̀yà lọ kírun sí ọmọ ìyá yín lára ṣùgbọ́n nígbà èdè kọ́ ló ń sàánú ànábì táwọn nǹkan ọ̀rọ̀ ń dé jíjíà nǹkan nǹkan lóríṣiríṣi ẹ̀ ń bá ti nǹkan àbí máa ń sọ ni pé ana aula bil mùsùlùmí na min anfusihim èmi ni mo lẹ́tọ̀ọ́ sáwọn mùsùlùmí ju ẹ̀mí ara wọn lọ mo súnmọ́ wọn jù wọn lọ wọn ń tọrọ kàmáàlà ẹ̀ ń bá fayé lẹ̀ ẹ̀ fún tọ́jú mùsùlùmí irú ẹni báwọn tọ́ba fowó lẹ̀ owó rẹ̀ tó fi lẹ̀ fáliwà rẹ̀ sátì àwọn tí ó jogún rẹ̀ ní ẹni o wọ́n máa ń tẹ́rọ kàdá yìí náà ṣùgbọ́n tó bá kú tó jẹ́ mùsùlùmí tó wá jẹ gbèsè lẹ̀ lọ sí ọ̀run fàìláyà wà àláyà gbèsè rẹ̀ ọ̀dọ̀ mi ni ẹ wá sí ọrùn mi lọ́wọ́ èmi ní ń ìyẹn jẹ́ ìpín alákọ̀ọ́kọ́ níta àbádébẹ̀ ni pé tá a bá ń sọ nípa gọ̀ọ̀rì mọ́ọ̀n àwọn tí wọ́n jẹ́ onígbèsè alọ́nà méjì ni a pín sí ẹni tó lọ rajà láwìn àbótí ẹ̀yáwó kò wá rówó nǹkan gbèsè fi wá sẹ́yọ irú ẹni báwọn nínú zaka àmú fún kí ẹ san gbèsè rẹ̀ ṣùgbọ́n ètò dáadì fún yàn ni pé téèyàn bá rí ọ̀nà àbáyọ míì mọ̀wùlẹ̀ gbẹ mọ̀yàwó kẹ̀kẹ́ lọ́ọ́ máa ṣiṣẹ́ mọ̀dọ́rábà ẹgbẹ́ fẹ́ yọ lówó tí ó kówó wá kẹjọ máa fi ṣòwò pọ̀ kẹjọ máa pín èrè ibẹ̀ ó dáa ju kéèyàn ó jẹ lọ ìyẹn ni pé abala àkọ́kọ́ ni pé ẹni jẹ gbèsè gbèsè ni o ṣe gbèsè gbèsè ṣe gbèsè lọ sùkú àná tó lọ kọjá ayé rẹ o wọ́n tọ̀ lágbára láti adìẹ lọ nígbọ̀mọ̀ ọkọ lọ pé àwọn àlejò ọ̀gbẹ̀tẹ̀ wá sẹ́yọ ìwà àfọwọ́fàdélẹ́yìn o. ìrìn ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ tó fi pé ọ̀tọ̀run ló gbèsè lè ìsìláhìn láti lè bẹ́yìn láti lè bá a tún àárín àwọn ikọ̀ méjì tí wọ́n jẹ́ mùsùlùmí tí dúkù ń bẹ láàrin wọn aáwọ̀ ìjà ń bẹ láàrin wọn olúwa ní pípọ̀ ìjà tẹ̀ ń jà ìtẹ́bálẹ̀ jẹ́ olópin ẹ̀yin ń fẹ́ yìí báyìí ẹ̀yin ìfẹ́ nìyẹn báyìí. sígbèsè wa padà sẹ́yọ tó ń gan náà lẹ́yìn tó sanwó nǹkan àbí òkè ẹ̀ sẹ́yọ irú ẹni bá náà min ali zakat dára àwọn tí wọ́n lọ́tọ̀ láti gba zaka ńlọ́wọ́ o. làfáà fi sọ pé alikisma fani alagọ́ọ̀rì bòlí islahi dátìlì báyìí ń lẹ́yìn tó tọ̀nù bọ́ gbèsè kó lè ṣe àtúnṣe láàrin àwọn oníjà wasuratu dhalika àpèjúwe rẹ̀ rẹ̀ o idha waqa bayna ta'ifatayni minal muslimina qital kápẹ́ ogun ṣẹlẹ̀ láàrin kọ̀mẹ́jì tí a gbẹgbẹ́ mùsùlùmí jíṣà iléyìn ọwọ́ lọ bá wọn wà fúláfà bẹ̀yìnà wọn àtúnṣe tọ́lọ̀ ní kó lè ṣe láàrin wọn ò ṣe ọwọ́ sọ fún wa pé ana atahamalu lakum ayu alikọbi ilatubi alifin tẹ́ ẹ̀ bá jà mọ́ ọrùn mi gbé ẹ̀ǹfùn ni ní yẹ báyìí ẹ̀yin thousand yẹ báyìí ẹ̀yin two thousand bóyá wọ dọ́là bóyá wọ kan kìnnì kan kìnnì kan pẹ̀lú mẹ́jẹ̀mú àǹtóṣkètò ìjà tó ń bẹ láàrin yín wọ́n fẹ́ kẹ́ ẹ jẹ́ ọ parí. hadil alaafu salata three hundred thousand ètò ìṣe àtúnṣe láàrin wọn ojúṣe gbogbo mùsùlùmí pátá ńlọ nìkan ńlọ dáṣe tí gbèsè bá wá ti bẹ̀fẹ́ yọ irú ẹni bá ń lẹ́tọ̀ọ́ láti gbà níbi ìzàká ní ìbámu fún hadithi kò báyìí sọ kọlọ̀nkọba níyọnu sí i ọlọ́ba nàbí olùdókítì ọlọ́run tahammatu hamalatan mọ́mọ́ tọ́nù bọ́ gbèsè kan torí pé mi ṣe àtúnṣe láàrin àwọn oníjà méjì ni ó ṣáájá mùsùlùmí olùwà ọlọ́ba nàbí asálòmìnà zakat ní ànábì ṣé òun lè rí níbi zaka ni fakọ́ọ̀lì ànábì wa sọ fún pé ejìlẹ̀ àyìndàna jòkó díẹ̀ gbọ́dọ̀ wa náà hàtà tààtìyànà zaka tù táwọn yóò fi kó zaka wá ẹgbẹ́ ẹ̀tì ẹ̀kọ́ àwọn ìfọdàkọ́ táwọn yóò fi kó ìtọ́rẹ àánú tí wọ́n fi kọ́ wa tí a fa àmúrù lákàdéyà ń pàṣẹ pé kí wọ́n kó fún ọ torí kí ni. لأنه تحمل حمالة الإصلاح ذات البين تلقتهم بجلسه láti lè bá a ṣe àtúnṣe láàrin àwọn oníjà méjì ìran ẹlẹ́ẹ̀kẹfà náà o nínú àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti gba zakat ìran ẹlẹ́ẹ̀keje ìran ẹlẹ́ẹ̀keje ní mẹ́jọ wà fi sabilillah yìí pé al-mujahidun àwọn tí wọ́n ń jagun ẹ̀sìn ní pàtàkì jùlọ. àwọn tí ń jagun ṣùgbọ́n tó kọ́ wọn ò sínú díwánù àwọn ọmọ ogun wọn ò lówó oṣù kankan tí ń gbà irú àwọn báwọn zaka á fún wọn tí wọn máa jẹ nǹkan àwòrí fún wọn. àbáwọn tó kọ́ wọn bẹ́ẹ̀ nu kọ́ wọn bẹ́ẹ̀ nu ìwé tí kọ́ àwọn ọmọ ogun àwọn tí wọ́n pọ̀ jù náà àwọn àfa wọ́n ti máa sọ pé fi sabilillah ìṣe à ń gbà lérò pẹ̀lú wọn ni pé al-mujahidun àwọn tí wọ́n ń jagun sójú ọ̀nà ọlọ́run ìyẹn ni pé zaka yóò sọ̀rọ̀ fún zaka tó fi sabilillah àmọ́ náà láti lè bá a fi ṣe ìkúnlọ́wọ́ fáwọn ọmọ ogun ẹ̀sìn àwọn ọmọ ogun Islam fàyàjò fàyàjò àgbè lọ́gọ́ọ́dún ẹni tí àwọn nǹkan tó bá bùkátà sí ní nǹkan palẹ̀mọ́ ogun àná fún un léyìí tó ṣe pé lẹ́yìn sàlámù rọ́ọ̀tì lè má sálàmù kò lówó oṣù kankan tí ń gbà bákan náà ti ń gbowó oṣù alifúnbi zaka yẹsà àwọn fìlà ìtaàd yóò rà á láti lè fi ra nǹkan ogun nǹkan àjábọ́ ni àbá sọ́sẹ́ máa ń dáàbò bo ara dérí àrùn wàdàwà sàmìlì kìtàlì àbáwọn èròjà tí ó nílò lójú ogun àtàwọn tọjọ tọjọ wọn afakọ lẹnumọkọ sí lẹ́yìn àbẹ̀wò náà fáwọn tí wọn jagun ẹ̀sìn ìdá àlàyékùn lọhùn náà yẹ pé tí wọn bá ní ntí ó tó wọn láti ná fakúndé balẹ̀ kàdá àkàlùn fi sabilillah owó ń tà kàálẹ̀ náà lábẹ́ fi sabilillah lábẹ́ lójú ọ̀nà ọlọ́run ńlọ náà wà ó. wàá sọ̀rọ̀ màtàlídọ̀ hábẹ́lì kálímàtò bó tilẹ̀ jẹ́ pé tọ́lọ̀ ń bá sọ nípa fi sabilillah ìtì máa ń sábà mú wá nítumà òní al-jihad gẹ́gẹ́ bí àyà tọ́lọ̀ ń sọ pé wala tahsabanna alladhina qutilu fi sabilillah má lérò pé àwọn tí wọ́n pa lẹ́yìn tí ń jagun ẹ̀sìn má rò pé bọ́yá wọ́n ti kú o wọ́n ń tẹ̀lé o ọ̀dọ́ náà ọba wọn ni wọ́n wá o tí ń pèsè jíjẹ àti mímu fún wọn. sòkè sàbílì láì bẹ́ẹ̀ á tù sí filijihad. nínú àyà mi ọlọ́ni wà kọ́ọ̀tì lò fi sàbílì là ẹ jagun ẹ ṣe jihad sójú ọ̀nà ọlọ́run ẹ jà lógun àwọn alẹ́ jà lógun alladina yuqatilunakum àwọn kèfèrí tí wọ́n gbógun sí yín ẹ̀yin náà ẹ dìgbò ẹ kọjú oró wọn ẹ bá wọn jagun. لكن ذكر بعض العلماء أن الكلمة عامة ṣùgbọ́n àrínà àwọn àfáàtì aṣọ pé gbólóhùn fi sabilillah láàyè kìí sọmọ ogun nìkan gbogbo ibi tó bá ti lè jẹ́ ààyè àǹfààní tí mùsùlùmí ń bò káàtà sí wọn là lè ná owó ìzàká wọn là lè ná sí. wa anna sabilillahi fil asli wa kullu amrin yuwasilu ila ridha ẹni pé àmọ́ ẹ̀ náà owó zaka sí gbogbo àyè tó bá ti pé tá a bá náwó bẹ́ẹ̀ ìyọnu ọlọ́run á bá pàdé ń bẹ̀. fọkúlù ṣe yẹ ìbòhùn lọ wọ̀rọ̀ tó lò ó fáínà omi ìṣèlérí la gbogbo ńtọ́lọ̀ ń bá ti nífẹ̀ẹ́ sí sójúṣe rẹ̀ náà sí ọ̀ta kò sí òkórira rẹ̀ lára ṣèlérí láìní. فأدخل في ذلك كثيرا من الأعمال الخيرية ọ̀pọ̀lọpọ̀ náà àwọn iṣẹ́ tọ́jú iṣẹ́ olóore ìlànà àfáà tí a sọ pé sẹ̀dúrì láì pé áánà ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ olóore òní akósábẹ́ rẹ̀ bíi kíni ìsláìl kọ̀nàfíìr bóyá fara bíi ríìdì ó ti bàjẹ́ alẹ́múnú owó zaka kápẹ́tún ṣe wọ ìsláìl tọrọ àwọn ojú ọ̀nà tó ti di kòtò tó ti di páńpẹ́ pọ́ alẹ́mú nínú owó zaka kápẹ́tún gbogbo lẹ́yìn náà pín lára fi sabilillah wọn ni lọ́wọ́ à. wọlé ìtàwọnàlẹ onílùkà máa lè yàtọ̀ tẹ̀síyà léyìí tó ti pé kò sówó kan ọ̀tọ̀ tó tó kojú àwọn iṣẹ́ yìí wọn ni àmú nínú zakati àjẹpẹ́ nínú fi sẹ́bírì láì wọ́n léyìn ó ti jáde. وكذلك أيضا تصرف للدعاة الذين ليس لهم قدرة ولا تكفل بالدعوة بقنا alilò fáwọn tí ń pèpè ìfẹ́ fún àwọn preachers àwọn aduat a lè fún wọn ní pàtàkì jùlọ àwọn tó ṣe pé wọn ọ̀rẹ́ nìkan kan tí ń ṣe kàfàálà wọn àwọn náà sì láǹfààní láti máa náwó lórí ara wọn látàrí pé wọ́n ń pèpè sẹ́sìn. àwọn tí wọ́n jẹ́ olùkọ́ náà tí wọ́n bùkátà sí owó náà a lè múnú zàká ká fún wọn bẹ́ẹ̀ àwọn àgbẹ̀sábẹ́ wà fi sabilillah. bákan náà mu'allimul Qur'an. ẹnití ń káwọn ọmọ lẹ́kọ̀ọ́ kùránì ṣe é kà a lè mú nínú zakat lábẹ́ fi sabilillah káfọ́n náà. wàhálà ẹ̀dùn mẹ́sàn lè láì mi torípé ẹnití ń kọ́yàn lẹ́kọ̀ọ́ nípa ìsìlámù ọ̀nfà ìmọ̀ òní rẹ̀ lábẹ́ náà àwọn àtìrà ta rí pé àwọn èèyàn sí bẹ́ẹ̀ni ọba ti ra tíra owó túùlù lẹ́yìn ó fi ra kò sí ní tó burú alimọ́nù zaka kana sọ̀nà fàyídà làǹdí ọjà mẹ́yìn yàtàdárà ní pàtàkì yìí lọ tá a bá rẹ̀ ń tí ó fínú fíndọ̀ tí ó gbowó kalẹ̀ pé tọ́ ẹ lọ tẹ̀wé báyìí àwọn èèyàn bú kàtà sí ọ ń nípa àlàyé nípa bóòlù àṣẹ kírun àwọn ìdájọ́ tó ní wọ́n ṣe pẹ̀lú àwẹ̀ àwọn ìdájọ́ tó ní wọ́n ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ oríṣi mẹ́tẹ̀ẹ̀ta tí ń jáde lára obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàlákìn nàlẹ àtàrún ṣùgbọ́n àwọn tí wọ́n pọ̀ jù náà àwọn àfáà ń tí wọ́n sọ ni pé láàtò tàwọn mí náà zakati wàtàbílì láyé kọ́ọ̀sán lilmujahidina wal jihad àwọn tí wọ́n pọ̀ jù làwọn tí wọ́n sọ̀rọ̀ àkọ́kọ́ pé sábà ń sọ nípa sabilillahi àwọn ọmọ ogun ní o ìjagun àtàwọn tí wọ́n jagun bùkátà àwọn lójú ogun ní tí wọ́n nà ní tí wọ́n lò wọ́n ní nìkí sọ̀bìrì là àwọn tí wọ́n pọ̀ jù lọ. ṣùgbọ́n àwọn tí wọ́n yà yẹ́bẹ̀yẹ̀bẹ̀ bí mo ṣe kálẹ̀ lẹ́ọ̀kẹ́hùn tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tọ̀ nǹkan wala kulli hal إذا تعطلت هذه الأشياء فتعطلت الدعوة وتعطلت الدعاة وتعطل نشر العلم وتعطل تحفيظ القرآن wàlà mi yóò jà máa ń yóò jù kàlà dáàlẹ̀ ká ìlà ìlà zaka. afa ni tó bá jẹ́ pa bá wá bára wa láàyè kan tó ṣe wípé tá a bá mú nínú owó zaka lábala fi sabilillah tá a bá mú ká ìtọ́jú ọ̀nà ṣe lójú ọ̀nà tìbàjẹ́ náà ni ọ wà bá fara tìbàjẹ́ bẹ́ẹ̀ náà ni ọ wà àní rí dáhìyà kankan tí ó máa pèsè fẹ́sì náà àní láǹfààní láti fi náṣírò láti fán ìmọ̀ká àní rẹ̀ tí ó dì í dì fínúfíndọ̀ láti máa bá ní ọ̀rọ̀ kùránì táwọn ọmọ wa lágbárí àrídì kankan tá lè tọ́ bọ̀ tayọ zakati lábala wàfíìsẹ̀ bíi lè la ẹ̀yìn dàda àlè kàyàjú nígbà yẹn àtàwọn ikọ̀ kínní àtàwọn keji wọ́n ní òsín tó burú o láti ná ọgbọ́n nínú zaka lábẹ́ wàfí sabilillah ṣùgbọ́n tá a bá rẹ̀ o tí ó fi ná fi dọ̀ tí ó gbowó tú lùkalẹ̀ pé tọ̀ owó lọ. àìbẹ́ẹ̀ kọ́ ọ̀dà èmi ń pé yà owó wọn láàrin ọdún mẹ́wàá òun rèé tábàtì rẹ̀ ń tí ó sì léyìn àbá àti ẹ̀rẹ́ ń tó sọ pé tọ̀ ọ̀dà èmi ò gba dáńyà ń tèmi èmi ò gbé owó túùlù kalẹ̀ tẹ́ẹ̀fì ra àwọn atíra táwọn èèyàn ń bùkátà sí tàbí tẹ́ tó nígbà yẹn a gbọ́dọ̀ zàká káwá sí àwọn láti gba zaka ibn sabil ọmọ ojú ọ̀nà ọ̀nà yìí bímọ ìjẹ́ bá lórí pẹ̀lú ibn sabil ńlá rìnrìn àjò pẹ́pẹ́ tí ó nà á tí ó fi padà sílùú rẹ̀ ọ̀tá mọ̀ lọ. ọ̀tọ̀ ni ọjọ́ tó rò fún wọn ó lò lábùjá yà ọjọ́ méjì péré ni ọjọ́ méjì bá bẹ̀ ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ méjì ọba tó ń lo méjì irú ẹni báwọn ìbá àjẹ́ olówó kó jẹ́ ọlọ́lá nílùú rẹ̀ tó ti wá láàyè ibi tí nǹkan ti tán máa lọ́rùn tó àáfún níbi ìjàká o àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ nǹkan ọ̀tán máa lọ́wọ́ òtẹ́ẹ̀lì ibi tó ní kó wọn fara pamọ́ sí àtàwọn àgàrọ̀ ọlọ́gà ní ẹ̀ńbẹ̀ńbẹ̀ lóòrùn ní abájú pẹ́pẹ́pẹ́ owó ọwọ́ rẹ̀ dà áńtẹ̀ẹ̀tì rẹ̀ dà lójú ẹ̀dá ni a ni a ti ká ọlọ́run ti ẹ̀bá títí wọn ní irú ẹni báyìí náà ibùn sẹ̀bíìdì ni owó tí ó nà tí ì padà sí ìlú rẹ̀ dandan ni ká yọ fún ìyẹn níbi azakat làáfà wa fi sọ pé àfihàn tààmìnà ibùn sẹ̀bíìdì ìran kẹjọ nínú àwọn tí ó zaka ìlọ̀nà ojú ọ̀nà wàá rọ̀ fún òbí ànáwó ìmùsáfírò àwọn àfáàní sábà ń sọ nípa ọmọ ojú ọ̀nà wọ́n ní ààrẹ ní onírìn àjò ní alimọ̀nkọ́sìrìn alẹ́bí sáfàrà àmìlàdé yìí yẹn pé tí ó nà lórí ìrìn àjò rẹ̀ ó ti tán mọ́ lọ́wọ́ iwájú ò ṣe é lọ mọ́ ẹ̀yìn náà ò ṣe é padà sí ọ wà ní oríta mẹ́ta kò yé mi mọ́ ìwé ẹni báwọn á fún nínú zaka ọ̀làgbára láti tẹ́lẹ̀ padà sílùú rẹ̀ mọ́ wọ̀lọ́wọ́ kánà wọlé yáǹfì báládì yìí àníkọ́jẹ́ ọlọ́rọ̀ kọjẹ́ olówó nílùú rẹ̀ tó ti wá àáfọ̀nù zakawo láyé ibi tó wà aláìní haram ni tí ẹ̀dá tún burú ju fakir lọ. afáwa sọ pé wọ̀yìtàfẹ́ wọ̀rọ̀ hàdá fìlẹ̀ azmina fìlẹ̀ kọ̀dínà níjọ́ nígbà tójú wà ní eékún ìgbà yẹn ló ṣeé ṣe kéèyàn rìnrìn àjò kọjá pé yóò wà tán sójú ọ̀nà kò wá nínú tí ó gbé lélo rẹ̀ mọ́. ṣùgbọ́n lásìkò tá a wà yìí fàyínà òfin ìmùkánì ayọ̀ tẹ́sílà di àwòládì masala ọ̀rọ̀ ọ̀rùn fún lásìkò tá a wà yìí kó fóònù àwọn ọmọ rẹ̀ tọ́ nǹkan ti nǹkan ti yọ mo ti náwó táwọn ẹ bá ń tẹ́ǹdì owó o táwọn ọmọ rẹ̀ wọ́n yẹ kọ́ bí àyè sọ̀rọ̀ láwùmọ́ àlá ìwà sí kàtàlì báńkì báǹkì báyìí báyìí báyìí àkáǹtì náà bẹ̀rẹ̀ báyìí mo ti yá ẹ bá ń sẹ́ǹdì owó sí wọ́n sì bá sẹ́ǹdì rẹ̀. fàyẹ́sẹ̀rẹ̀ ilé yìí máa ń yẹ pé owó tí ó tó ọ̀nà dání tí ó gbé padà sílùú rẹ̀ ní ọba sí rìgbà wọ̀lákẹ́yìn ìdáwó ìdààmú kọ́sẹ́rùn سواء له مال في بلده ولا يقدر عليه أو ليس له مال فإنه يدخل في السبيل ṣùgbọ́n kì í ti bẹ́ẹ̀ náà tabarí nìkan tó ti pé lójú ọ̀nà tó wà ibẹ̀ náà ni nǹkan ti pin sí iwájú ò sí lọ ẹ̀yìn sí padà kò sówó kankan mọ́ lọ́wọ́ rẹ̀ yálà onítọ̀hún tó bá délu rẹ̀ ó lówó ni o àbí òsì ẹ̀ lówó àlùmọ́nìmọ̀ ni pé láyé kẹ́dẹ́rọ̀ àlẹ́yìn kò sagbára àti padà sílùú rẹ̀ náà kò sówó kankan lọ́wọ́ rẹ̀ irú ẹni báwọn lára ibnu sẹ̀bíìlì ni òun náà lẹ́tọ̀ọ́ká fún ní zaka. bàbá wa tó wá ń tẹ̀ síwájú kọ́lọ̀nkọ́ba nìkẹ́ wọn wọ́n ní ويجوز الاقتصار على واحد منهم لقوله صلى الله عليه وسلم لمعاذ nínú àwọn ọ̀ràn méjì ìjọ sọ́lọ́ ń dá kalẹ̀ yìí tí wọ́n láǹfààní láti gba zàká kò sí ní tó burú a lè kó fún ìyàn òóró kan nínú ọ̀ràn méjì ìjọ kì í ṣe dandan ní ká pín sọ́nà mẹ́jọ a lè kó fún ẹyọ kan nínú wọn. kí lè rí lórí eléyìí àdìsí ìgbà tó náà ọba sallallahu alayhi wa sallam tọ́nà lọ sílẹ̀ yaman ó ṣe wà sí ìyà ìlú yamani tọ́n lọ àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ ní ẹ̀ńbẹ̀ńbẹ̀ o tọ́ ọ bá dé bẹ́ẹ̀ wá sí àkọ́kọ́ tó kọ̀ sí fún wa ni pé wọ́n ti ń sin lọ́run tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n tún ń sin nǹkan míì mọ́ lọ́run sọ fún wa pé kí wọ́n fà so fọ́lọ́run níbi ìjọsìn ọlọ́run nìkan nìkan máa sìn tí wọ́n bá gba eléyìí lọ́ọ̀rẹ́ fàálìmù ànàmọ́ fàràdà lẹ́yìn hamsa salawa ti ń fìlè yọ omi wa lẹ́yìnlá sọ fún wa pé ọlọ́run ti ìrún wákàtí náà lọ́rùn yẹn fún yóò ẹ máa kí lálàfo ọ̀sán àtòwú ló tún wá sọ pé fàyínú àtọ́rù kàlìdálíkà tí wọ́n tún gbà wọn lọ́wọ́ rẹ̀ sí àtẹ̀lé oníbi ìrún fáálẹ́nu wájú òbí nínà fún wọn pé ànàmọ́ ọ̀fọ́rọ̀dà lẹ́yìn tó dàpọ̀tà tó kọ̀dùn ní àgùnìyá pé ọlọ́run ọba ọ̀pá ń dandan lé wọn lórí láti gba zaka lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ bí wọ́n bá gbà tán fàtúrọ̀dùn àlàfo kọ̀rọ̀ kán wá dá padà fún àwọn tí wọ́n jẹ́ aláìní inú wọn àdéhùn yìí ẹnu bàbá wa Bukhari àti Muslim ẹnu wọn kò lórí pé àdéhùn tó múnádóko tí májèmú tá a fi ṣe àdéhùn ń tọ̀ yóò bẹ lára rẹ̀ ńlá déhùn àṣà ìdùnnú pé anábìíní fàtúrọ́dù àlàfòkọ̀rọ̀ ìhìn kò sọ pé alal asnafi samaniya almusaikina lizaka kọtọkọ àwọn méjì ẹjọ ọdà kọ aláìní ìjọba ìjọlágbára lọ a máa tẹsíwájú fọlọ́nkọ síwájú ọ̀la lọ ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ẹlẹ́ka sọ pé jazakumullahu khairan abẹ́lọ́wọ̀n bàdé kí ọlá kí ọlá kùn kí ọlá san àwọn afáwa ní ẹ̀sán olóore eléyìí tí wọ́n tún bá wa sọ ní ìrọ̀lẹ́ yìí kí ọlọ́run kó dákun kó jẹ́ kó ṣe ẹnìkọ̀ọ̀kan wọn láǹfààní ní báyìí a máa ka àwọn ìbéèrè tí ó wà ní iwájú wa ìbéèrè alákọ̀ọ́kọ́ sọ yìí pé ẹ jọ̀wọ́ ẹni tí wọ́n kìlọ̀ fún wípé kó má mu ọtí mọ́ ṣùgbọ́n kò gbọ́ tìrọ ẹni bẹ́ẹ̀ kú lé lórí ìmáàmù tí wọ́n kìlọ̀ fún pé má mutí mọ́ ń má wá kú ìmáàmù ni à ẹ̀jẹ̀ mi kìlọ̀ fún pé ọmọ mi ti máa kí ọ̀gbọ́ èmi ò lè kírun sí láò kí ní ìdájọ́ ọrú rẹ̀. bisimilah alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah ọtí mímu lára àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ńlọ́wà tí mùsùlùmí lè pé tọ́lọ́mbà ti ní ẹ má ṣe báyìí ọ̀yà jìnnà sí èmi ọ̀rẹ́ rẹ̀ nínú kùránì nínú àdìsí nìkan lọ́wọ́ máa ní wọ́n sọ rẹ̀ fún mi nínú kùránì à ẹ̀ bá fẹ́ sórí ń fún ànábì ń fún o yẹn ni mùsùlùmí ọ̀rọ̀ tó yẹ jáde lẹ́nu rẹ̀ tẹ́ máa sọ pé ọlọ́run wí báyìí ànábì sọ báyìí ni wọ́n wá kéékèèké fún un sùmọ́kọ̀ gba wọn bí ọtí mímu tẹ̀ jáde láyé irú ẹni báwọn tó bá jẹ́ pé ti ń kírun ni ti ń kírun wákàtí márààrún ti ń yanjú ṣùgbọ́n ti ń mutí irú ẹni báwọn àákírun sí lára o àákírun sí lára akáláṣe ẹni tó bá jẹ́ ìmáàmù àgbà kò ní kírun sí la zajran lè gẹ́ ìrèyìn kó lè bá àgbẹ̀ ìkìlọ̀ fẹ́lòmíì náà tó bá fẹ́ ṣe bíi tiẹ̀ wọn ló bàtà sọ pé ń kírun wákàtí márùn á kírun sí la gáyà ń ti mẹ́mbà ní pé ọdẹ́sẹ̀ ńlá ẹ̀mbàsì dẹ́sẹ̀ ńlá lọ́dọ̀ àwọn alùpùpù wal jamaa táàtà mashi'atillah ọ̀nbẹ̀lá bẹ̀rẹ̀ fífi ọlọ́run tọ́ba wò lé ní ó náà lọ àlùjánu wọn rà nù ó kú ti sọ àwọn dáadáa kan tọ́ba sì wò lé ní à kọ́kọ́ jẹ́yà nà kó tó wá padà sẹ́sìn náà ọgbà àlùjáná oníbẹ̀rà tó bí eléyìí bí ó ṣe jẹ́ nù. ìmáàmù àgbà òní kírun sí la kó lè bá jẹ́ kìlọ̀ fẹ́ lómi ẹ lọ kírun sí la ṣùgbọ́n mi ò ní kírun sí la. tó yẹ yẹni pé ọtí mímu ọgbọ́n wọn kò ní ìsìlámù ṣùgbọ́n gbogbo ẹ̀sìn tó bá ti kéré tí ọ̀lẹ́bọ̀ ń nú lábẹ́ mẹ́síà lọ́wọ́ ọlọ́run lè foríjì lágbájá kó forí jì làkàṣègbè déhùlà kọ́ máa forí jì wọ́ gbogbo ẹ̀ lẹ́yìn lẹ́ni lọ́dọ̀ ọlọ́run. asana lọ ilé ikùn ẹni béèrè béèrè pé ṣé ìdájọ́ kan náà ló wà fún ẹran ọdún iléyà àti ẹran àkíkọ̀ àti wípé bó ti jẹ́ pé a lè pa ẹran méjèèjì dùnmọ́ tàbí kọ́ bá tó bẹ́ẹ̀ wọ́n lè dáwọ́ ra màálù fún iléyà ǹjẹ́ ọlọ́run wá fi ìbejì táwa lọ́rẹ̀ ǹjẹ́ a lè pa màálù kan. fáwọn méjèèjì ní àkẹ́kọ̀ọ́ wọn. ìbéèrè tí ní yẹn béèrè ìkíní ẹran àti ẹran ẹran ọmọ wọ́n ṣe wẹ́kú ara wọn níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ tó jẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà máa ń sọ ni pé òní àní ń bẹ fún ẹran súná ọmọ irú ẹran tá a lè pa fún léyà iná la lè pa fẹ́ràn súná ọmọ iléyà bahimatul an'am tabansa nípa bahimatul an'am ràkúnmí màálù àtàwọn ẹran wẹ́wẹ́wẹ́ agùntani agbóni ewúrẹ́ ni ni àwọn ìbéèrè gangan wá ni pé èèyàn bímọ méjì tí èèyàn lè pa màálùú kan fáwọn méjèèjì ìdáhùn lórí ẹ̀ ni pé ẹnu àwọn àfáwò kò lè lórí nítawọn kan náà àwọn àfáà sọ ni wípé tó bá pa màálùú àní ọmọ pa ṣùgbọ́n màálùú kan forí kan màálùú kan forí kan a sì máa àwọn àfáà ti ń sọ wípé kò sí ní tó burú kódà wọ́n sọ débi pé tabalẹ̀ ń tó fi pé ẹnìkan fẹ́ lu ẹran tiẹ̀ fún súnmọ́ ọmọ ẹnìkan fẹ́ lu tiẹ̀ fún yàwó ẹnìkan fẹ́ lu tiẹ̀ ó fẹ́ fi sílé ẹnìkan ó fẹ́ ṣe wòlímọ̀ kó sí yàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnìkan péré lónìlẹ̀ fún súnmọ́ ọmọ láàrin àwọn méjèèjì sáwọn méjì tóun náà lè tó lè lo fúgbọ́n ìdá kan nù méje òrìrìn ìlú dáadáa òjò rí dáadáa o yẹn ni pé fíyàn méje sí ẹ lulẹ̀ pọ̀ ẹnìkan péré ló fẹ́ jẹ́ ló fẹ́ fi ti ẹ̀sìn sínú ọmọ nínú àwọn méjèèjì àgbẹ̀ ti ẹ̀kọ́ ọmọ méje àwọn ìyàwó rẹ̀ ọmọ méje níjọ kan náà ó lè ṣẹlẹ̀ ìyàwó mẹ́ta lónìí méjì bí méjì méjì bí méjì ìka ọjọ́ kan náà lọ sọ wá bọ́ sí ọjọ́ kan náà lọ sọ ọrùn wọn tòlódòrò àwọn àfáà báwọn wọn ní òfin tó burú ó lè pa ẹran màálù kan tí ìfẹ́ sínú àwọn méjèèjì adépèbèjì ní bàbá àwòlá ṣùgbọ́n ìtọ́ dáa jù fẹ́ràn tabafẹ́ pẹ̀ràn sínú ọmọ ìrọ̀ kọ́tù dání oṣù pàtàkì kéèyàn ta ẹ̀jẹ̀ ẹlẹ̀ fún orí kọ̀ọ̀kan lọ́lọ́lájú màtí ọ̀bá sí agbára bí nàbá síbẹ̀ náà náà lójú mi náà láyé síbẹ̀ náà wọ́n ta á níbàámu sọ̀rọ̀ táwọn afáàn tí wọ́n sọ sí. bí ìfẹ́ dáa jù ni pé kápá ìjẹ kọ̀ọ̀kan lẹ̀ kápá ẹran kọ̀ọ̀kan fún orí kọ̀ọ̀kan ọlọ́run àlọ́. asan aláìlẹ́kùn ẹni bí èrèbèrè pé ẹ dákun kí ni ìdájọ́ kíkírun pẹ̀lú àwọn ọmọ tí ò ti bàlágà kí a jọ pé fásitì bí ẹnìkan ọmọ kéékèèké tí ò ti bàlágà kájọ wá tó fásitì bí àgbàlagbà kan lórí ara rẹ̀ láàrin wọn ǹjẹ́ onóòrùn mi dáadáa kó kírun jàmá àbí òní kò sí ní tí ó burú láti tọ̀ pẹ̀lú àwọn ọmọdé lókùnbà tí wọ́n bá ti jẹ́ mọ̀mọ́ yìí ẹ̀ńtọ́ máa ń tọ́tọ́ yàtọ̀ sí ìtì ọ̀tọ̀ tí wọ́n bá ti lè pọ́ ọmọ ọdún méje tí èmi máa ń ṣeré tí ọmọ náà sá lọ kúrò lórí irun kò sí tó burú tó lọ́mọ ọdún méje tó wà náà ó kú lè síwájú kírun láìpẹ́ ńlọ́ àpò rà á ní láàrin gbogbogbò àdínà àwọn tàbí tó fi wípé tó ń jẹ́tọ́lọ́ ń ti jẹ́tọ́ ń ti dáyé lẹ́yìn kọ́lọ́ ń fi ní ìsìláàmù tọ́lọ́ ń fi ní mùsùlùmí oore tọ́lọ́ ń tó fi fóun tó ga jùlọ oúnjẹ tí wọ́n ń dáwó tí wọ́n fi ra sọ fóun tó ń jẹ́ ìmáàmù mọ́sálásí ọmọ èké ni ṣùgbọ́n ní máa ń léwájú kírun lọ́ha Kùránì jùlọ láàrin gbogbo àwọn àgbàlagbà tẹ́ ń bẹ́ẹ̀ àwọn obìnrin ní à ah, wọ́n á rò ẹ wá ìmáàmù yìí làwọn bá ti forí kalẹ̀ gbogbo ilé ẹ̀fẹ́ là máa àwọn tí wọ́n á jẹ́ ọkùnrin tí ra sọ wọ́n wá ra fún un oní ẹ̀ dùn sásọ wá ní ah, o lẹ́yìn ìsìláàmù orí àkọ́tọ́ ń kọ́ fóònù orí ẹ̀ jọ ti ń ní ńlá fi ń pọ̀ tó ti jẹ́ ní tó ti ma ọ̀tún yàtọ̀ sósì alẹ́kọ̀ọ́ sáfù pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n ká ti máa fún alẹ́kọ̀ọ́ ọ̀run tí mo kò tó dọmọ ọdún méje o tí ẹ máa ń bẹ lórí ìrìn ìyẹn sí lọ ìyẹn sí gbá ìyẹn sáwọ ìyẹn rẹ́rìn ìyẹn máa ń tàkìtì ìyẹn máa ìyẹn ti fún aláwọn ẹ̀kọ́. asànàlá ìlẹ́kùn kẹlọ́ọ̀bà san àwọn afáwa ní ẹ̀sán lórí eléyìí jẹ́ kọ̀ fún àwa náà tẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí mi tàbá fẹ́ kírun wọ́n mọ̀lẹ́ àwọn kéékèèké mi sẹ́yìn ó jẹ́ pé ọmọ míì gan ọlẹ́kọ̀ọ́ síwájú ju àwọn àgbàlagbà míì gan lọ tẹ́gbẹ́ ẹ̀kọ́ ọmọ míì gbóyè ìdìyàn ẹ̀ sì máa ti sẹ́yìn eléyìí ọjọ́ kọ̀ fún wa pé ìyànjọ́ wọn ọ̀fọ́jú rí yan ìmáàmù tó bá ti ní kúránì lára tó sì máa ti ṣe tí ò ní ṣeré lórí ìrùn kí ọlọ́run kọjá rí àwọn afáwà pẹ́. ẹni béèrè béèrè pé ẹni tí ó gbé gbèsè tí ó wà láǹfààní láti san gbèsè náà tí ó fi kú tí ó tún wá rí ẹni tí ó bá san gbèsè rẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ níbẹ̀ ìkíní ni pé ó ṣe pàtàkì fún mùsùlùmí láti máa ṣe wàsíyà wàsíyà ni pé àsọọ́lẹ̀ àìbá àmọ́ o lágbájá báyìí mo jẹ́ lówó báyìí o dóòlà o làkàṣègbè o mo jẹ́ lówó báyìí o ó ṣe pàtàkì fún mùsùlùmí láti lákọọ́lẹ̀ rú bẹ́ẹ̀ torí tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ni tó o bá lákọọ́lẹ̀ kò ní wà traceable wọn ò ní mà bọ́ jẹ gbèsè àbẹ́yìn ọ̀jẹ́ bẹ́yìn bá ti jẹ gbèsè tọ́bí jáde láyé fún ọ bá san nafsul mu'mini mu'allaqatu bidaynihi hatta yuqda anhu o gbèsè tíyàn bá jẹ yóò mú yàn lẹ́ni o ẹ̀mí mùsùlùmí wọn ó so tí ọmọ rẹ̀ dírọ́dírọ́ ní o tí wọn ó fi bá san gbèsè lẹ̀ tó jẹ kò ní rí kí ọlọ́run tí wọn ó fi bá san tó ṣe pàtàkì pọ̀ bẹ́yìn bá jẹ gbèsè kíyàn ó ṣe wà sí alẹ́ pẹ̀tẹ̀ ẹ̀yìn ọmọ mi yé báyìí mo jẹ́ o àbítọ èèyàn tí ìmúyàwó kéèyàn sáàmìlì kan ìfẹ́ o kéèyàn wá ti kọ́ lẹ́yìn pé ìwé àsọọ́lẹ̀ àlàyé nípa àwọn nǹkan kan tó lè rújú nù àlàámàrí ni àkọlé tó hàn gàdàgbàrà kó fi jẹ́ pé báwọn tí ń ti ẹ̀jẹ̀ látùmọ̀ rẹ̀ ní wọn ọba lágbára àti bàtán àwọn tí ń jẹ́ mùsùlùmí tí ń jọ ń kírun àwọn tí ń jẹ́ ẹlẹ̀ tí ń jẹ́ mùsùlùmí wọn ò lè láǹfààní láti bàtán gbèsè lágbára o ẹ bá kúkú ṣẹ̀yìn dín kò sí ní tó lè di lọ́wọ́ tí òfin ní wọ àlùjáná tààrà ṣírètì táyọ̀ gbèsè tó bá jẹ ọlọ́mùtà ní wọ́ọ̀ àwọn gbèsè ọlọ́mùbá wa sáwò. Assalamu alaikum ẹni béèrè béèrè pé ní àsìkò tá a wà yìí èló gan ni ìyẹn mi lọ́wọ́ sáàsọ pé làkàwọ owó yẹn. lásìkò tí a wà yìí téèyàn bá ní bíi one point one million naira téèyàn bá ní lọ́wọ́ zakati wọnú owó one point one million naira zakati wọnú owó ṣùgbọ́n kí ìṣèjọ́ tó bá wọ̀ ọ́ iná láàyò kì í ṣèjọ́ tó bá wọ̀ ọ́ láàyò ọdún kan ó yí ipò lówórí owó òun tó o bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti gbé abúti ẹ̀ ti lé tó ìyẹn yọ zaka tẹ́wọ́ tí ọba ti lé tí ọba péye tó jẹ́ lẹ́sìn lọ́dún tí yàn zaka kò lè ta hamala mọ̀wá sáà tì ajẹ́pẹ́lẹ́ ní báwọn gán tún bùkádà sí kí wọ́n ràn lọ́wọ́ kọ́mà ti sọ fún wọn ràn aláìní lọ́wọ́. asanilẹ́yìnkùn ẹni béèrè béèrè pé nígbà tí ẹ ń ṣàlàyé àwọn ẹ̀jẹ̀ tó lè jáde lára obìnrin wọn lè ní mẹ́fà ni wọ́n wá rántí méjì rántí wọ́n rántí nefas àti idol wọ́n ní ẹ̀jẹ̀ mẹ́ta ni máa ń jáde lára obìnrin tàbí ká sọ pé ẹ̀jẹ̀ mẹ́rin ìkíní dámúlẹ̀ ayébọ̀ ẹ̀jẹ̀ olóṣooṣù wọn lóbìnrin ń ṣàlejò wọn ní í ṣe é là ìlà rẹ̀ ti dé so ìlà ayébọ̀ ni àwọn bá ń lọ yé bá dọ́ọ̀dì láàmù ni a máa pè é ayélọ́tù ń lọ adé ìlà yẹnbó yorùbá náà tún ṣàfikún tiẹ̀ ìlà so nifas ńlọ jẹ́ ogbé yẹn ni pẹ́jọ́ ti máa ń jáde tóbi ń bá bímọ so nù. No ẹ̀jẹ̀ lẹ́ẹ̀kẹta àrùn ni yẹn ni ìsìhádà bóun ni ọba ṣe nǹkan oṣù èyí tó pọ̀ jù ní ọjọ́ mẹ́fà tàbí ọjọ́ méje ọjọ́ méje tí ẹ ò dúró ọjọ́ mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún èyí pọ̀ jù ní ọjọ́ tó bí fi máa ń ṣe nǹkan oṣù ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó pé kò tún mọ́wọ́ dúró seventeen twenty twenty two ah ń dé ti pé fifteen ló ti lọ wẹ̀ ó ti di nǹkan mìíràn lọ rí dókítà irú omi báwọn àáfàá rẹ lè rí tọ́láàkù lè ṣẹlẹ̀ torípẹ́jọ lẹ́yìn kẹsì ẹ̀jẹ̀ àìdọ̀nà ìṣèhádọ̀ ni gbogbo nǹkan tó dé ìwọ̀ látàrí kóbìnrin ń ṣe nǹkan oṣù ó ti dẹ̀tọ́ èèwọ̀ ni kóbìnrin ó gbààwẹ̀ tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tẹ́jẹ̀ ń bá ti lè di ìṣèhádọ̀ ó láǹfààní láti gbààwẹ̀ dandan ni fún èèwọ̀ ni fóbìnrin láti kírun tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tẹ́jẹ̀ bá ti di ìsìádọ̀ dandan ni yóò kírun èèwọ̀ ni fóbìnrin láti san ìrun tó jẹ nígbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ èèwọ̀ ni fún láti san padà sùmọ́jẹ́jẹ̀ bá ti lè ṣe ti di ìsìádọ̀ bẹ́ẹ̀dọ̀ kẹta ọ̀dẹ́ yóò ti gbà wọ́n mà ti fọjọ́ méjìlélógún ṣe nǹkan oṣù ìmọ̀gbàwẹ̀ ìmọ̀kírun ìmọ̀jẹ̀kẹ́ ní ìwọ̀n ọjọ́ mẹ́ta ni yóò san padà nípa àwọn ọjọ́ mẹ́ta kò sí ní àwọn ọjọ́ tí obìnrin fi ń ṣe kóṣù náà ṣe ẹlẹ́ẹ̀kẹta níta lè fi wé ńlá tàn sí ẹ̀ńtà tọ̀ sí bá mọ ọlọ́run ta ni wa o ètò òní kò ní wọ́n di rẹ̀ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ pọ̀sí pọ̀sí pọ̀sí pọ̀sí pọ̀sí yóò sì máa kánà <laughs> ìyẹn ni pé táàbù ní òfin ti pamọ́ kò sí òwúrọ̀ kọ́ńtrol mọ́ so bẹ́jì o bẹ́jì àwọ̀ ọ̀dà bọ́ọ̀nà àṣírí nù ẹ̀jẹ̀ lẹ́ẹ̀kẹrin ẹ̀ka péré ni máa ń jáde lára obìnrin ó ní dáàmú ìsìkárì bàkárọ̀ ìsìbẹ́rì bàkárọ̀ tí wọ́n bá fẹ́ gba àbálẹ́ lára obìnrin ẹ̀jẹ̀ tó bá jáde ń bẹ̀ ẹ̀jẹ̀ lọ́ọ̀kẹ́rin nù tó ẹ̀jẹ̀ tó máa ń jáde lára obìnrin nù. asana lẹ́rọ ikùn ẹni bí rìbẹ̀rì yìí pé ẹ dákun ni àmọ̀ràn tẹ́lẹ̀ fún tọkọ-tìyàwó tí wọn gbé papọ̀ ọkọ ń gbé Nàìjíríà ìyàwó gbé Australia àbí ìyàwó nísàn gbé Nàìjíríà tí ọkọ ń gbé Australia àmàràwọlẹ́lẹ́ fún rí àwọn ẹni bẹ́ẹ̀. àmàrà mi fọ́nrọ̀ tọkọtìyàwó bẹ́ẹ̀ ni wípé kí wọ́n jọ wà papọ̀ ńlọ́dà o. ó nígbà tí obìnrin ó lè ṣe sùúrù dà lórí pípọ̀ ọ̀rọ̀kọ ó ní ó níye ṣe dà oṣù mẹ́fà péré wọn ká lẹ́yìn oṣù mẹ́fà nǹkan mi lè wọ̀ o ìgbàlú Umar bin Khattab kọlọmba ni yẹnu sí arábìnrin kan ẹnìkan kan kọjá lọ ni bí Umar náà ní kọjá lọ lágbó tí ń dání bí a ah, tí ì bá sì bẹ̀rù ọlọ́run a ah, a ah. ìkíní kan ó ń fìlì ọkọ rẹ̀ mọ̀rùwá bí hafẹ́ lè rèé pé ọjọ́ mélòó oṣù mélòó ọ̀sẹ̀ mélòó lóbìnrin lè ṣe àmúmáradà lórí pé ọ̀rọ̀ ọkọ olóṣù mẹ́fà ni so yẹni wípé ó léwu pọ̀ kọ́mọ̀jẹ̀ pé àgbè ọmọ ọba àgbè fọ́sùn àwọn obìnrin mi lè ní wọn lè ní màá lè láàmúmára o ṣùgbọ́n níbi tí yàn lè ṣe àmúmára àtẹ̀mára dé tó sì máa ń jẹ́ oúnjẹ lọ́dọ̀ ọkùnrin míì a máa jẹ́ oúnjẹ lọ́dọ̀ obìnrin míì náà ẹgbẹ́ tí ọba tí yóò rí ṣe báyìí kò ní gbádùn ó lè ṣe wa wò sọlọ́wọ́n bá yóò sàmì wa ẹnìkí advice fún àwọn báyìí ni pé ìṣúdà sọ́dọ̀ rẹ ẹjọ́ máa gbé ní sáwọ́dí papọ̀ ẹjọ́ wà ń kọ́tọ́rù wọ́n wá wà ní sáwọ́dí wọ́n wá wà ní nàìjíríà ọmọ ọgbà náà ọkọ dúdú wọ́n á bá ìbéèrè tí ó kàn ní níbà yìí wọ́n ní ẹ̀dàkùn ẹni tí ó ṣe ìnáwó fún òkú òkú kó wá sí ìnáwó ṣé irú òkú tó ṣeun ṣé sàrà ni àbí ṣe sàrà. ẹni tó dáná tó màlà tí a máa ṣọ ìnáwó lélẹ́yìn ṣe kò ṣe sàrà ẹni tó pa odidi màálù ọ̀rọ̀ àmàlà ó tún lọ àwọn yàtọ̀ fún lówó ńgbà tí wọ́n fẹ́ dìde ìnáwó ló ṣe kò ṣe sàárà bíyàn ọba ti sàárà onírú aṣọ tẹ́ǹtẹ́yìn ó fún sàárà máa wọ̀ ṣùgbọ́n àwọn tó ìfì náwó fún aṣọ tuntun ní àwọ̀ àwọn tí ìtọ́lẹ̀ àwọn tún bẹ́ẹ̀ gèlè wọ́n tún kàtíkè wọ́n tún yọra wá bàtà tuntun ìnáwó ló ń ṣe o ò ṣe sàárà o ọlọ́run sànù wa sàárà tí yàn ẹ̀rọ mi ẹ̀ ń tí ì fún ó fún wọ́n fi máa business fi lọ ní wọ́n máa fi owó owó ní mo máa wá ka wọ́n ní bó ti gbọ́ ẹ̀dá máa ń sèkú mọ́ bó ti gbọ́ ìfẹ́lẹ̀ kébì náà ṣe tìyá mi ti ẹjẹ́ ń ṣe tìyá mi iná wọ́n àwọn tẹ́mi náà ti ṣe fún ẹjẹ́ ń gbówó tèmi náà padà lọ́wọ́ tó láwọn ọba yóò fànà wá àwọn ń tà lè ṣe tó lè bókù ọ̀pọ̀ dáadáa ìmọ̀ ló ń jẹ́ ní wọn akàǹgbà tí wọn jáde láyé ọjọ́ méje láyé sí ọ̀lẹ́ lọ sí mọ́sálásí ń sinmi so ìfẹ́ kò sí ní tó burú ó sì pé ládé lóyún òun sókòsókò ti dá wáyéwáyé ni tó bá ti jẹ́njẹ́ tó bá ti yàrá gbèrò ti parí nù ṣùgbọ́n àwọn ládá tí ó tọ̀jọ́ ìkíní eh, iná ní ń dà wà láàmú mọ́sálásí nìsín ti jẹnẹrétọ̀ tí ó tà léde èrè ti tí ó ń tí ó máa ń sẹ́lọ tí náà sì ọ̀dà dáadáa tí ń bá rí bẹ̀ kọ́ máa bá bàbá mi kọ́ máa bá ìyá mi bí ìgbà tí kìíní bá sì ń ṣe tá à ń bá ń lò tí mo gba lábẹ́ lọ ni. àìbẹ̀ tí ẹ̀kọ́ ilé àlè ọ̀la mọ́sálásí mi màá bá yín ṣe tàbí kílásírúmù yín tẹ̀ ń bá lọ ẹ̀wò ẹ̀yọ̀ ńlá méjì fún mi ń bẹ̀ mí nígbà yín kọta tó àwọn sí ilé rẹ̀ tí ẹ̀sán rẹ̀ máa lọ bẹ̀rẹ̀ nù. àbí lílé yẹn kọ́ àbí kàńdá lè yẹn gbẹ́ táwọn àyè bí bẹ̀rẹ̀ bẹ̀ ní ìsìn àbára rí bọ́ọ̀ olùgbẹ́ bẹ̀ áà odindi ládàlẹ́ yẹn ọmọ gbà tó ọlọ́run fani wọ̀ bẹ́ẹ̀ jẹ́ lágbára ọlọ́run á ti máa. abẹ́rẹ́ ọ̀bàlẹ̀kẹ́ ọlọ́kẹ́ ọba san àwọn afáwọn náà san lórí ẹ dákun kí á tó máa lọ a ní bùkátà sí àwọn kankan ní ààyè tí a wà yìí nǹkan àkọ́kọ́ ọ ní wáyà tí ó tó supply kìíní bíi síkà bẹ́ẹ̀ wáyà yẹn ti bàjẹ́ ṣé olóṣù pàtí àwọn àwọn ẹlẹ́ àti àwọn àlẹ́yìn òfin láǹfààní àti gbọ́ wà dáadáa a ní bùkátà sí wáyà yìí mi bákan náà a ní bùkátà sí wáyà jẹnẹrétọ̀. Ah, a fẹ́ ṣe iṣẹ́ lórí ẹ̀yìn sọ kí a di wáyà fún jẹnẹrétọ̀ náà torí pé ibi tí a kọ̀nẹ́ẹ̀tì ẹ̀mọ̀ sọ́kẹ́ẹ̀tì kan ló fi lóòpù náà wọ kíni ó níbi tó yẹ kó gbà gẹ́gẹ́ ṣùgbọ́n àkàngilé agilé lẹ́pàṣẹ ní ẹ̀bùrú ni lójú ọ̀nà níbi tó yẹ wà gangan a ní bùkátà sí kí a síbẹ̀ bákan náà a ní ìdí microphone tó jẹ́ ní ńlá tí ó ṣe àwọn kéékèèké báyìí torí pé àwọn eléyìí fẹ́ẹ̀sì rẹ ni torí kóònù ẹ̀ kéré tó wá jẹ́ microphone a rí pé a gbádùn ohun àwọn afáwájú bí a ṣe ń gbẹ yìí lọ ọlọ́run bá yóò ran lọ́wọ́ sì bù wọn kọ́mọ́ sọ di bó ṣe fifty naira bó sọ hundred naira níta bá nínú ẹ̀jẹ̀ àti dáṣe wà má tó kọ́ di mọ́lẹ̀ àfúnṣukùn mi nìkan eré tẹ̀jú bí ìhùwà ní dáadáa gẹ́gẹ́ bí àwọn ustaz wa alimá fi ran wa létí ní gbogbogbà subhanakallahumma wa bihamdik shadan la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.